هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn pé àtijọ́ kó ojúmọ́ abáríkà ojúmọ́ aláàjẹká ṣerúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò yín ètò àti àpèní alifik fi dín lórí one zero one point one power tfm lókè bèbí lógbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello lórúkọ mi mọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òní èyí tó wá láti ọ̀dọ̀ afa yunus ní ilẹ̀ Ghana lọ́hùn wọ́n ní tí èèyàn bá ta nǹkan fún ẹnìkan tó ti wá sanwó díẹ̀ pẹ̀lú àdéhùn pé òun ó san yòókù láìpẹ́ àmọ́ tó yá ńlọ́bádé tó ní pé òun wá dá nǹkan náà padà pé kéèyàn bóun kó owó òun tí òun ti ọkọ̀ san sílẹ̀ tẹ́lẹ̀ òun wọ́n ní ǹjẹ́ ilé iṣẹ́ ọ̀tọ̀nà lábẹ́ òfin ẹ̀sìn Islam eléyìí ọjẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tó wá láti ọ̀dọ̀ ah, Mr Abdulnaafir ní ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn wọ́n ní ó ṣẹlẹ̀ pé èèyàn kó pamọ́ sí ilé ìfowópamọ́ báńkì àmọ́ láìpẹ́ yìí ni ilé ìfowópamọ́ sí yẹn fi àtẹ̀jíṣẹ́ kan ṣọwọ́ sí ni pé owó náà ó ti di iye báyìí lábẹ́ pé ó ti lé sí i wọ́n ní ṣé èèyàn lè lọ gba èlé yẹn ní báńkì kó fi ṣe sọ́dákọ̀ àbí kó tiẹ̀ kó fún yàn tó ní tọ̀hún bá wá ṣe àdúrà fún yàn pé yàn kó fóun èèyàn bùn lówó wọ́n ní ṣé irúfẹ́ àdúrà báwọn ṣé ọlọ́run ọba yóò gbà ṣé yóò fi sàn ẹ́ lẹ́sàn dáadáa ẹjọ́ ọkọ̀ dàdú bá ná. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa salaam wa rahmatulahi ẹni tó rajà lọ́dún yẹn tó sì san àsánlẹ̀ lórúkọ pọ́ńkó yẹ kó bọ̀ wọn tó sókè kàkà kó kó èkó wa kọjá òdì tiẹ̀ níṣẹ́ ló dá ọjà yẹn padà kó n fẹ́ gba owó òun padà láti òfin Ọlọ́run nígbà tó ṣe pé ẹ ti jọ ṣe ìdúnàdúrà ẹ ti jọ ta fúnra yín ọ̀rọ̀ yín ti wọ̀ ẹ ti jọ túká kúrò láyé ibi tẹ́ ti rà á tẹ́ ti ta fúnra yín láti òfin Ọlọ́run rírà àti títà yẹn ti pé. النبي صلى الله عليه وسلم أن البيعان بالخيار ما لم يتفرقا ẹni tó ta fún yàn àtẹni tó ra lọ́dọ̀ rẹ̀ àyè wà fún wọn láti ṣẹ̀ṣà ìrànmá lópin ìgbà tí wọn bá ti túká àmọ́ ń ṣe tí a ti túká yẹn kò sáyè má láti sọ pé ìrànmọ́ àyàfi lábẹ́ àbúradà nǹkan míì bíi kọjá pé ẹ dá mọ́jẹ̀mú wípé tí mo bá mú lọ tí mo rí pé rírà yóò pé mi màá dá padà màá pé káwọn èèyàn bá mi wò ó tí wọ́n bá ló mú un ajẹ́pẹ́ mo ti rà máa fún yín lówó tó kù tí wọ́n bá ní òun mú ajẹ́pẹ́ rà máa máa padà wá gbowó mi máa dọ́jà yín padà fún yín láì jẹ́ pé nǹkan kan ṣe eléyìí là ń pè ní khiyaru shart kò sí tó burú ní eléyìí bákan náà tún lè dá padà lábẹ́ àbúrò ọ̀dọ̀ khiyaru kó jẹ́ pé tó ra yín ẹ̀rí àlébù kan lára rẹ̀ eléyìí tó ṣe pé tí àwọn ẹni tí ó ṣe pé wọ́n lóye bá wo nǹkan tẹ́ ra yẹn wọ́n wá sọ fún wa pé àléébù yìí kìí ṣe ni tó ṣeé ṣe kákọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ẹni tọ́ra àléébù tó ti pẹ́ ni ní ti ń bẹ lára rẹ̀ kó tó di pé wọ́n gbélé yín lọ́wọ́ látàrí àléébù yẹn ọtọ́ sí yín kékeré dá padà tí ọ̀gá ti wá sí àwọn nǹkan báyìí ẹni tó bá mú un tá a ta fún tó bá dá padà tó lè wọ̀n rà mọ́ ẹ̀bùn dówó ń padà lódindi àbá àbọ̀ tí mo ti sẹ́ tẹ́ bá fẹ́ sànù rẹ̀ lẹ́gbẹ̀jà ń padà lẹ́fun lówó rẹ̀ tẹ́ bá fẹ́ sànù rẹ̀ lẹ́gbẹ̀jà ń padà lẹ́fun níwọ̀n bíi tó ti san padà tẹ́ bá fẹ́ sànù rẹ̀ ó ti rà ó ti rà ná tẹ́ fẹ́ sànù rẹ̀ kọ́sanwó tó kù ọjà ti di tiẹ̀ tẹ́lẹ̀ náà eléyìí ló fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa. wọ́n ní tá a fọwọ́ sí báǹkì tí báǹkì wa ta wá lólobó owó tó fi sọ́dọ̀ wa ó ti lé o iye báyìí ló sì fi lé o láti ṣe mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run lè dá wa ṣe rìbá léwọ̀ yamhaqu Allahu ar-riba wa yurbi as-sadaqat ọlọ́run máa fi rìbá kó parun bá dúkìá láti tún sọ pé lábẹ́ òfin ọlọ́run tí kọ́bọ̀ àbí pínì àbí tọ́rọ́ bá lé lórí owó wa àfi ká wọ́nà láti bọ́ lọ́wọ́ àlékún yẹn èyí wá fẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ wá lọ mọ́wọ́n ẹ̀bùn yẹn ẹ mọ́wọ́n yẹn fi fún yẹn ẹni tí a wá fún lówó àkókò bùkátà ká máa kà pé yìí báyìí láti rí la fi fún ọ òun bá ṣàdúrà ṣé àdúrà tó ṣeun sórí rẹ lè gbà àdúrà tó ṣeun tó lè mú kí dáadáa tó lè tara àdúrà ń ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ sí yẹn àkọ́kọ́ àdúrà làdúrà ń jẹ́ ṣùgbọ́n wọ́n ń ṣàdúrà fún yín látàrí owó tí ò da eléyìí tẹ̀ bùn yàn àdúrà yẹn ẹ má fọkàn sí pé yọ gbà o hmm. ẹ má fọkàn sí pé yọ jẹ tiyín o nítorí pọ́nlọ́ wọn bọ̀ ní gbà tẹ́lẹ̀ náà kò ní gba sàrà àtẹ̀sí o àdúrà tí wọ́n á ṣe fún yín lórí sàrà tó lọ́wọ́ ní gbà àmọ́ pọ́nà tí sàrà ń gbà iná làdúrà náà gbà pọ́lọ́wọ́ ní gbà inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ìyá àwọn olùmọ̀ ìsìn Islam sọ pé owó èlé tó bá ti wọnú wọ àwọn náà láti bọ́ lọ́wọ́ rẹ̀ ni jẹ́ bó go to jọ. Yes, sir. sheikh ah, lónìí ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn ẹ̀rọ tí a lò yóò ra yípadà díẹ̀ ẹyọ kan náà ni ó sì yípadà nínú méjèèjì fún ríkan àbí kejì kẹ́ má bínú fún tòní náà ni o zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti zero nine zero five five three five five five eight zero nine zero five five three five five five eight àwọn nọ́mbà tí a lò nù fún tọ́jú ọ̀tún ní ẹ lọ́wọ́. asalaamualeykum warahmatulahi wabarakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tó kọ́ iye tí ń pè. orúkọ ọdún kúmọ̀ olókùn tó kéré ní ìgbọ́. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi àkọ́kọ́ ni pé kí ni sẹ́rí àsìlámù sọ nípa obìnrin àti ọkùnrin tẹ́ gbà láti fẹ́ra wọn ṣùgbọ́n arákùnrin yìí ọjọ́ ẹni tí a ti ti tẹ̀lé díẹ̀ tí ò lágbára àti gbogbo tó dé bùkátà lórí obìnrin yìí ṣùgbọ́n ọlọ́run fẹ́ obìnrin ó sì gbà láti fẹ́ ọkùnrin kí ni sẹ́dí àsìláàmù sọ lóṣẹ̀ pé kí ọkùnrin bẹ́ẹ̀ gbà fún obìnrin bẹ́ẹ̀ ni gbéga lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àti ìwòrán bá ń lọ ọ̀kan ọlọ́jọ́ bá wa nírọ̀rùn téèyàn bá ń ṣe oúnjẹ fún ọ̀rọ̀ èèyàn lásìkò sínú pẹ̀lú àníyàn pé òun bí ń ṣe sàárà fófú òun pé ká kíkí ní sáré ayé àǹfààní ẹ̀ má jẹ́ kí òfú tí ó wá tó ń tó ń jẹ́ ẹ̀rọ pé àwọn tó ń kó lóúnjẹ yìí wọ́n máa ń ṣàdúrà fún òfú kí ni Islam fi sọ lórí ilé náà bákan náà ẹ pèsè sọ́mà ẹ̀fọn. alhamdulilayi ẹni tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá gbà láti fẹ́ra wọn ṣùgbọ́n tó ṣe pé epo káká iná lọkùnrin yìí fi ń róúnjẹ kọ́lọ́ wọn á bókun obìnrin yìí dáadáa wọ́n sì ti gbà pé àwọn fẹ́ra wọn ẹ̀rọ ni sọ́wọ́ kí ọkùnrin yìí ọ gbà láti fẹ́rù obìnrin yìí bóyá ẹgbẹ́jọ fáìnà ni hmm. nítorí pé sọ ni kò sẹ́yìn kí obìnrin yìí ọ gbà láti fẹ́rù ọkùnrin yìí nítorí pọ́kùnrin lọ́lọ́run pa láṣẹ kọ́ náwó lórí obìnrin hmm. òun lò pé O tí ó to lé hmm. òun lẹni tó ṣe pà ń bùkátà kọ́tọ́jú obìnrin tó obìnrin náà léèrè sọ́gbà láti fẹ́rù ọkùnrin yìí nítorí ó lówó lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ọkọ ò sì ní nǹkan kan lápò ọkọ yìí náà lọ máa tọ́jú rẹ̀ gbogbo owó tí lè kó kéré ma òun lọ máa wọ oúnjẹ wa tí wọ́n máa jẹ òun lọ gbọ́dọ̀ máa dáṣọ sóbìnrin yìí lọ́rùn òun náà lọ gbọ́dọ̀ pèsè ibùgbé fún wa sọ̀rọ̀ eléyìí nù tóbìnrin bá ti gbà láti fẹ́ kò sí wàhálà ń bẹ ọ̀rọ̀ á ní títorí pé àwọn ti lówó lọ́wọ́ kó máa wá gàárì rẹ̀ wọ́n wàá dà bíi àlàájì àlọ́dọ̀ àlàájì fẹmọ ọkùnrin ọkùnrin náà lọ ẹkọ màjà míì miin kìí ṣe àwáwí ìwọ ló fẹ́ jọkọ bàbá tó bàbá ọmọ ṣe kámá ò lè ránṣẹ́ pàlákàrà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà ni pé tí rọmọbọnà bá dé kọlọ ẹlẹ́dàá jẹ́ kó bá wa láyé láyè kọlọ ẹlẹ́dàá kó fún ní agbára tó kún ní ìdáfi ṣẹ̀sìn tí rọmọdún bá dé àmọkànnà bí sọlọgbà àdìsọlá ó sọ alójú kòkòrò láti jáde tó ṣe pé yọọ mọ fani tó bá ṣe sòyàmù ní oúnjẹ sínú torí téèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn tara rẹ̀ gbá ládàá irú ìtẹni tó ṣe sòyàmù náà gbà ẹ wá ní sá lè ṣe bẹ́ẹ̀ ká wá fi sọrí pàǹfin ṣe sàrà fún òbí wa tó ti kú bẹ́ẹ̀ ni a lè máa fún aláìní lóúnjẹ pẹ̀lú ẹ̀mí pé oúnjẹ ìsínú tí fún àwọn tí wọ́n ń sínú yìí sàárà ni mò ń fi ṣíṣe bẹ́ẹ̀ ṣe fún bàbá àbí ìyá mi tó ti ṣaláìsí kò sí nǹkan tó burú mẹ́. ẹ wá ní sá tí wọ́n lè tọrọ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń sínú yín pé ẹ máa bá ní sàdúrà fóbi wa kò bùkátà àníyàn yín ti tó nígbà táyìn ti dà ní ẹ̀kọ́ ìfi ṣe sàárà fóbi yín ni ó ti tó torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọmọ nǹkan tó pamọ́ àti tó pamọ́ jù tó pamọ́ lọ kò sí kan tó pamọ́ sọ́lọ́run ọba ẹlẹ́dàá wa sọtáyìn bá ti ṣe bẹ́ẹ̀ kò burú. tó bá jẹ́ pé ẹni tó jẹun lọ́dọ̀ yìí òun lọ́wọ́ àdídì ń sọ pé ọlọ́sàn ilé san rè ọlọ́ba sírí yẹn pẹ́tọ̀ ẹlẹ́kùnrin má gbàgbé àwọn òbí mi nínú àdúrà lọ́ba tán. Hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero nine zero five one six four five four three eight ẹ má gbàgbé pẹ̀lú mọ́ darapọ̀ mọ́ wa ní ìkànnì facebook òun náà ni ẹ ti mọ̀ darapọ̀ mọ́ wa ẹ dákun yín tí ẹ̀ ń pe mtn number tí ẹ̀ ń pè yìí afọlọ́ǹbẹ̀ yẹn dákun náà pè lọ́wọ́ báyìí a lè gbé a sì ní gbé. hello. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kò ní ibi ẹ ti ń pè. kí ni ìbéèrè yìí. ẹ lọ lọ rẹ ní ìtajùwa. àmín ojú ọjọ́ bẹ̀rẹ̀ ni pé nǹkan òjò bá lọ rọ̀ kí àgbàrá ojú ọ̀nà mẹ́ta láti ṣe àwọn afẹ́ kírun ǹjẹ́ ṣé àyíká tó máa pèrò náà bá ṣe máa ń pèrò mẹ́sàrásì àbí wákà ẹ̀rọ ẹ̀rọ náà lọ sí ìta. hello. ǹjẹ́ o rọ. kí ni ẹ tún béèrè yín béèrè lẹ́ẹ̀kan sí i. wà á ní kí ló sọ ni pé ìpínlẹ̀ èdè bá rọ̀ tí hmm. àgbàrá gba ojú ọ̀nà mọ́sálásí tí àráyè bí mọ́sálásí tó wá jẹ́ pé ilé ni ẹ̀nà ti kádàrà bá kírun hmm. ṣé wàá pèrò lé náà ni àbí ẹ̀yìn tí a ti máa ń pè mọ́sálásí. alhamdulilayi tí a bá fẹ́ ṣe sọ̀lá tí a bá fẹ́ ṣe sọ̀lá tó bá ti jẹ́ pé jàmáà la fẹ́ ṣe tó bá jẹ́ mọ́ṣáláṣí àbí bòmí tí èsì mọ́ṣáláṣí á pèpè fún sọ̀lá àti ṣáájú ká tó ṣe sọ̀lá. zero nine zero ọ̀dà ẹ̀já mílíọ̀nù náà hello. hello. ìyá hello ẹ sì ń bẹ lójú òpó ọ̀rà tí ọba jáde ẹja tún ṣe báyìí zero nine zero five one six four five four three eight nọ́mbà tí hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibi ẹtí ń pè o. àbúrágì láti dàmàrí. à ń gbọ́ yín. dàmàrí. kí ni ìbéèrè yín. ẹ ṣùgbọ́n islam ẹ pé ẹlẹ́bọ ni tẹ́lẹ̀ wọ́n wá rí bẹ́ẹ̀ sí pé ipò ṣe tẹ́lẹ̀ tó bá sílẹ̀ ọmọ kúnnú lé wọn ni kí ló lè ṣe lórí ẹ̀. alhamdulilayi wọn lẹ́nìkan gba islam ó sì jẹ́ ẹlẹ́bọ tẹ́lẹ̀ wọ́n á fi tó létí pé ìjọ ń ṣe nu lé wọn ẹnikẹ́ni tó bá fi sílẹ̀ yóò kú ni àwa fún ní ìdánilójú wípé kò ní kú àfi lọ́jọ́ kú rẹ̀ ọjọ́ ọkú kálukú ní ọkù ìsìláàmù gan tó ń ṣe ń gan làbò kò sí ẹbọ náà tó lè borí rẹ̀ àyàfi tí ìsìláàmù tiẹ̀ náà bá dúró déédéé eléyìí ìdánilójú eléyìí tó lágbára láti fún ọyìn torí pé àwọn àdúrà wà lánàbì sallallahu alaihi wasallam ń fi kọ́ wa bí àwọn aláboró ẹbọ nǹkan ni ó ṣe ọ kan òsànkọ́ ní oṣù ọ̀nì kankan àwọn tó wà ń di rẹ̀ àwọn náà ni wọ́n fẹ́ ṣe ni wọ́n fẹ́ ṣe àìdá àtàbúrú sí ọ. sàmìlì sọlá sílẹ̀ ti kọ́ aláwọn àdúrà eléyìí tó ṣe pé tí wọ́n bá ń ṣe àbúrò padà sí orí aláburú ọlọ́wọ́n bọ́ dáàbò rẹ̀ bọ́ bí islam rẹ mú ọ̀gbọ́dọ̀ padà sí ìdí ẹ̀bọ ọmọ láéláé. hello hello hello. Ẹ̀rùn sọ́lọ́run sọ, ó gbọ́ nígbẹ́ jíǹkì. Orúkọ mi ni Muhammad Yusuf láti Ìjàngbẹ̀. Kí ni ìbéèrè yìí? Ìbéèrè mi ni wípé ẹ̀dàkùn tí èèyàn bá ní ìyàwó mẹ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní èèyàn wá fẹ́ fẹ́ omi. A gbọ́ wípé ṣẹ̀yà sọ wípé èèyàn láti kọ ẹyọ kan sẹ́yìn fẹ́ omi le kí òbí pé mẹ́ni pé òfin níta yọ sí ní ànábì ìfọ̀sẹ́lẹ̀. àwa àwa fẹ́ gbọ́ àgbọ́yé ní orí rẹ̀ dáadáa ẹ̀dá kan fẹ́ kẹ́ bá wa ṣàlàyé lórí rẹ̀. hello. ẹ̀dá kan náà kàyọ̀. hello. ṣé ẹ̀yin ti ní mẹ́rin àbí. a ti mì. nígbà tó bá ní mẹ́rin kẹ́ máa béèrè. Ah. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kan yẹ ti pè ìyá àpòlọ́sẹ̀ láti máa ti fa. ọyẹ dasí ọyẹ bèrè bèrè. ìbéèrè mi ṣe ẹgbẹ́ bẹ́ẹ̀ ti gbé ṣé wàá ń pè tàbá ń kí wọn tàbá ń kàgbé àlẹ́ wọn. ó láwọn ìpìlẹ̀ bẹ́ẹ̀ bá máa forí kọlẹ̀ ńbẹ̀. tàbá ń kí wọn tàbá débi forí kọlẹ̀ ṣá máa forí kọlẹ̀ dálẹ̀ sí àdá òní ẹ̀ ṣe lè ṣe láàrin yẹn. ẹni tó ń ṣe sọ̀lẹ́ tó kí Al-Qur'ani àmì yóò sọ pé Allahu akbar níbẹ̀ yóò sì lọ sí ìforíkanlẹ̀ nígbà tó bá foríkanlẹ̀ tán kan náà ni yóò tún sọ Allahu akbar yóò náà ló padà yóò ká àyà lẹ́yìn àyà ìtọ́ka tó fi foríkanlẹ̀ yẹn kò bá àjẹ́ kan lọ́kà lẹ́yìn rẹ̀ àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ yóò rò kó ilé ìjẹ́bù sójú. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé táìmù Ramadan yẹn àwọn tó bá lókun àti ìgbàwẹ̀ bí olóyún àbẹ́ni tó bá bímọ sílé tó lè máa ṣe fún ẹlòmíì tó dà tó bá ipá wẹ̀yẹn bá wá tán tó lè dà padà bí ẹlòmíì tó ṣe fún yẹn èyí náà ti gbàwẹ̀ bẹ́yẹn. Ìbéèrè yín òun ó ní ó ṣẹlẹ̀ ń tọ́lóyún ọ̀hún ṣe fẹ́ nìkan ó rí bàtàn àti ìwọ́yé o wípé oyún ṣe oúnjẹ tó yẹ kó fi máa ṣínú àti kó fi máa ṣiṣẹ́ àkókò tààrí hmm. tó bá ń jẹ sẹ́lómi ìta ṣé òun náà yín ládáwẹ̀ àbó máa rí sọ̀nà àwẹ̀. alhamdulilayi ìṣọ́sùn yẹn látàrí pé yẹn lóyún látàrí pé yẹn ń rí ma kò pé kí olóyún tí ń rí ma yẹn kọ́mọ̀sì oúnjẹ fún ọkọ rẹ̀ tí ó fi sínú kọ́mọ̀sì oúnjẹ fọ́kọ rẹ̀ tí ó fi jẹ sáré ọwọ́ á ní sọ wọn ní ládàá kó náà ṣe sùyàmù rárá ọ̀sùn ṣe sùyàmù kò ṣe sùyàmù ṣùgbọ́n lọ́wọ́ fún ládàá pé ọ̀ràn ẹni tó fẹ́ ṣe sùyàmù lọ́wọ́ pẹ̀lú ní tí ó jẹ́ kí sùyàmù yẹn kọ̀ rọrùn fún ọlọ́wọ́ fún ládàá ètòsí. tí rọmọdọ́n bá ti wá lọ tára tiẹ̀ náà bá ti mókun láti lè ṣe sùyàmù iye ọjọ́ tó bá pati tí ò fi ṣe tí ò fi ṣe sùyàmù ní rọmọdọ́n yóò san padà. Hello. Assalamu alaikum. Aleykum salaam wa Juliet láti Jàǹbàrí. Kí ni ìbéèrè yìí? Ẹ̀jẹ̀ mo fẹ́ bèèrè lọ́wọ́ àfa kan ṣàlàyé lórí wọ́n ti máa ń wẹ ìwẹ̀ àìjọ àti dánáta. Wọ́n ti máa ń wẹ̀ gẹ̀gẹ̀. Alhamdulilayi, a lè ṣàlàyé rẹ̀ lórí ètò yìí bó ti ṣe kúrú tó. Ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin sẹ́yìn, àbí níbi oṣù méjì sẹ́yìn láti ṣàlàyé lẹ́yìn nínú ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushra ní mọ́ṣáláṣí ọjà pé ṣàlàyé ìmára nínú ẹ̀sìn islam torí irú ìbéèrè yìí náà ni ẹnìkan ló wọ́n mọ jánábà àwẹ̀ òun sì ti jẹ́ mùsùlùmí láti ọjọ́ tó pẹ́ torí ẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ bí wákàtí mẹ́rin kí ló dé tẹ̀yìn ọ̀wá ẹ̀wà ń gàǹbàrí ń bẹ̀ kí gàǹbàrí sínú Ògbómọ̀ṣọ́ níbi tí wọn bá mọkò sọ yọ kọjá gàmbàrí tó nítorí di eléyìí ntí ó mú yín má lè wá ẹ gbìyànjú láti wá fọ́nrán tí wọ́n ká ìdánilẹ́kọ̀ọ́ yẹn sí ẹ gbà ń bẹ pérépéré hello. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ìrọ̀ká tó kọ́ yín bá dín pé o. mo fi ìdí lọ sí ọ̀sán àìsàn mi. kí ni ìbéèrè yín ìbéèrè mi fún àwọn ṣèkì wa ni pé ẹni tí ó ń ṣe tó ń kírun lọ́wọ́ lé mhm. wá dára tó dá ọ̀ràn sùjúdù sáwí tí sùjúdù sáwí wá jẹ́ sùjúdù bàdù àmọ́ lẹ́yìn tí ó ti sálámọ̀ tó wá ṣẹ̀ ń ṣe sùjúdù bàdù yẹn ìgbà tó forí kalẹ̀ ìgbàgbé méjì yẹn ló bá jẹ́ pé ìwọ̀n ìbá já ìgbẹ́ dúpọ̀ bóyá ó só báwo ni ìwé níbẹ̀ sì máa pé irú òun bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kejì òní pé tí ìbá ṣe ìsọ̀fúnà lọ́wọ́ tíyàn wá rí pé èèyàn kírun àwa wà ní òkun so èèyàn èrè sì fẹ́ gbìyàn lórí òun so bí yóò bá lè ti gbé òun sókè ó ṣe kéèyàn gbé sílẹ̀ lẹ́yìn báwo ni wọ́n ṣe máa ṣe àtúnṣe láàyè yẹn àwọn bóyá ìmọ̀ ìjùlọ yẹn lọ. alhamdulilayi ẹni tí jẹ́ pé ó dáràn sùjúdù sàhù lẹ́yìn sí sálámà tó wá jẹ́ pé ó ti sálámà tán ó ti wá ṣe ìforíkalẹ̀ méjèèjì yẹn ó tún sálámà ló bá sùn báwo ni ó ti ṣèṣe yóò lọ tún àlùwàlá sí yóò padà yóò sọ Allahu akbar yóò jókòó yóò wá forí kanlẹ̀ méjì yẹn lọ́sẹ̀sẹ̀ wá sálámà nítorí pé ìforíkanlẹ̀ tẹ̀yìn sí sálámà tí ó bá ti pẹ́ lápẹ́jù a lè san padà eléyìí ìjọba wọn lẹ́yìn tí ń bẹ lẹ́yìn imam tó ìbí gbé báwo ni ó ṣe ṣe tó bá gbìyànjú láti dá padà ṣùgbọ́n tó ìbí yẹn yarí tó jáde téèbì yẹn bá ti jáde wọ́n jáde kúrò nínú sọlá wọ́n á lọ fọ èébì yẹn nù wọ́n padà wá bẹ̀rẹ̀ sọlá tirẹ̀ wọ́n á padà wá bẹ̀rẹ̀ sọlá tirẹ̀ agbá kan nínú àwọn olùmọ̀ sọ pé èébì gan bá àlùwàlá jẹ́ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ní kékọ̀ọ́ bá àlùwàlá jẹ́ wọ́n lọ fọ ẹnu fọ gbogbo ibi tí èébì bá yí wọ́n wá tún sọlá tirẹ̀ bẹ̀rẹ̀ tó ló ti jáde kúrò nínú sọlá. ṣé ìbéèrè tí mo fẹ́ béèrè ó ní pé tí ìmáàmù tó bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tó wá jẹ́ pé sọ̀láàtì yẹn a máa ké sókè ni bóyá bíi súbì ó wá ń ké lọ́wọ́ ó wá ṣe àṣìṣe bóyá ó ṣe àgbéfòwáyà kan sí omi nínú súrọ̀ kan náà ti ń kírun ṣé lójú ẹsẹ̀ tí ó ṣe àṣìṣe ní èèyàn pàkíyèsí rẹ̀ ni àbí nígbà tá a bá rí i pé ọkọ̀ lẹ́nu kọ̀ mọ èyí tí ó tún tò tẹ̀léra wọn lèyìn ò fi tó wá pé yé wa dájú wípé ìmáàmù wa ti fo àyà kan àrùn létí àyà yẹn torí bàbá wa hmm. bó ṣe wá gangan náà la gbọ́dọ̀ máa ké tó bá pé kò dá àwọn náà lójú àbí bíi tí ń wa dédé síbí hmm. ìmáàmù ọmọ bá lọ torí pé tó bá gbàgbé àyà kan tó sì bọ́ sórí ètò tẹ̀lé kò tí ì ṣàìdá hmm. nípa pé ń sìn lọ tó eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ ní ibi ẹtí ń pè ó. ọkọ mi ni abdeli láti Ọ̀yọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn báwo bá wà lórí múbàrí níbi ìrun ìzáì hmm. tí wọ́n ti kí rákà mẹ́ta pé rákà ìkànnì èèyàn bá tó tí wọ́n bá tí bá sálámà bóòlù àti lè san rákà mẹ́ta yòókù padà. الحمد لله ركعتين báyẹn ولا lọ lẹ́ẹ̀kẹrin في imam ṣùgbọ́n ẹṣírò rẹ̀ pọ̀ ńlá lákọ̀ọ́kọ́ tìyín ajẹ́pẹ́ ti ṣe rọ́kà alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ bá mú ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin wá ọ̀dájú pé ti yé yín bẹ́ẹ̀ sì ṣe rọ́kà yín alákọ̀ọ́kọ́ lèyí tẹ̀yìn kọ́kọ́ bá imam lẹ́yìn rẹ̀ tẹ́ bá ti dìde nísìn ẹ̀ mú rọ́kà ẹlẹ́ẹ̀kejì wá ẹ̀kẹ́ fati àti súra láti lẹ́yìn rẹ̀ ẹ wàá jókòó ẹ àtàyà lẹ́yìn rẹ̀ lẹ́wàá dìde lọ́sọ́lákẹ́ ẹlẹ́kẹta tí ẹ fatia nìkan jẹ́jẹ́ ẹ̀yìn rẹ̀ dìde tí ẹ tún fatia jẹ́jẹ́ sọlá tì yín bá parí. hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi Germany Germany. Tọ́ láti Germany kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ń fẹ́ ẹ̀dọ̀ ṣé kí ni àṣìṣe ẹ̀rọ ìsìlámù kan tí tí wọ́n bá fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n tó fẹ́ ìyá àyàn ní àwọn òfin gbogbo ayakara mọ́yà òfin àfẹ́fẹ́ tí òbí ṣe lórí ti ẹ̀sìn rẹ̀. Bóyá fẹ́yàwó yẹn lọ́yọ̀yà tó ní o àdínkù mọ́ wá kí àwọn dáadáa mẹ́ta ń gbìyànjú gbogbo àwọn oríṣiríṣi ọtí yìí kí ni ìpè àti ìsìlámù kọ́ síwẹ̀. نعم alhamdulilayi tó bá kó ṣeéṣe fún yàn kéèyàn fẹ́yàwó téèyàn fẹ́ fẹ́ hmm. tó sì jẹ́ pé ẹ̀sìn obìnrin yẹn iná ló jẹ́ kó wú yàn so tí ọlọ́run bá ní kí àwọn òbí èèyàn kó tí àwọn náà lọ́rùn tó dáa ni hmm. àmọ́ tí ò bá tí àwọn òbí èèyàn lọ́rùn ìwọ gangan la láti ṣe. Si ẹ̀rẹ̀ kọ́ ọmọ àti ṣe ara rẹ̀ wọ́n ló fẹ́ fẹ́yàwó kìí ṣe bàbá ẹ̀ wọ́n ló fẹ́ fẹ́yàwó kìí ṣe màmá ẹ̀ lẹ́yìn tó wọ́pọ̀ jù àwọn màmá ní pàtàkì jù àwọn lè má bọkùnrin fọwọ́ sí obìnrin tó fẹ́ fẹ́ pàápàá jùlọ tóbìnrin yẹn bá jẹ́ lẹ́sìn torí àwọn ò ní rí mùsìn wọn ò ní rí mọ́gùn so torí wọ́n fẹ́ máa darí rẹ̀ bá ṣe fẹ́ ẹ̀hẹ́n bí wọ́n kó àwọn kòǹgìrì lé lórí àti àwọn orógùn ńláńlá tó tí wọ́n máa rù ká gbòòrò fáwọn ní ṣíṣe ńsàlẹ̀ jẹ́nẹ́rà àwọn ní ṣíṣe lókè kínní kan ìwọ àwọn ẹlẹ́gbẹ́ nítorí tí wọ́n rí ńgbà tá a wà ní ìyàwó ojú tí ẹ̀yin ti sin ti rí ni àwọn tí wọ́n máa rí lò bẹ́ẹ̀ làwọn máa fẹ́ hmm. àkóso tó kan màmá rẹ̀ kan pẹ̀lú ẹ̀sìn ògbìn kí ló fẹ́ fi sọ wọ́n gán ni ọ̀pọ̀lọpọ̀ nù onífẹ́kẹ́ sẹ́ni tó lẹ́sìn so ẹni tó yẹ pé ayé àtàṣà iná ló wọ́n máa bá ká làwọn máa wá fún ìwọlá láti ṣe mm. tí wọ́n bá fara mọ́ alihamudulilayi tí ọba tẹ́ wọn lọ́rùn tí ẹ̀sìn ọmọbìnrin tí ọba ti fẹ́ fẹ́ tó bá pé torí rẹ̀ ni wọ́n ṣe fẹ́ fẹ́ so ìwọ máa tẹ̀síwájú pẹ̀lú ìyàwó tó fẹ́ fẹ́ ọlọ́wọ́ bọ̀ falbarkati. àmín. hello. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah. ọkọ ẹni yẹn ti ń pè o láìkọ́ látògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. a fẹ́ bẹ̀rẹ̀ pé sísá náà táwọn ìyàwó máa ń ṣe kó tó dijọ́ nìkà pé kí ni ìsìlámù ti pẹ̀. hello. naam. kí ni wọ́n máa ń ṣe ní sísá náà ìgbìngàn ní pàtó. wọ́n á give lecture wọ́n á ṣeré wọ́n bára wọn sọ̀rọ̀ wọ́n á kọrin. Mhm ṣùgbọ́n wọn ní lùlù. alhamdulilayi uh, because uh, àwọn àwọn àbẹ̀rẹ̀ báyìí àwọn yìí dáhùn àfi tẹ́ ẹ bá sọ nǹkan tẹ́ ẹ máa ṣe ń bẹ̀ lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ hmm. nítorí pé ẹni tí wọ́n ta ń kókó ni hmm. ẹ bá lọ tọ́ ẹ pa àwọn aburú wà nù rẹ̀ àjẹpọ̀ yìí lẹ sílẹ̀kùn káwọn èèyàn máa ṣàbúrò. ẹ bá sì ní ọ̀tọ́ ẹ kó gèdè dáadáa náà lọ́wọ́ à ẹ sì lè dínà dáadáa máwọn èèyàn tó àlàyé tẹ̀sán ò tí ì tò torí pé a tún ti gbórí sí mi nípa tí wọ́n máa ṣe nínú òru yàn torí ẹ̀ ká pàtì ká máa ṣe wọ́n dájú ká ṣe lọ torí kò sínú nǹkan tí Islam mú wá pé kẹ́ ẹ ṣe fọ́mọbìnrin tí ń lọ ilé ọkọ ẹ fàdúrà ràn lọ́wọ́ kọ́ má di pé yóò lọ àlọ́ padà láìpẹ́ ẹ fàdúrà ràn bí ó ti ṣe rí bẹ́ẹ̀ gbé tíbi ọ̀rọ̀ ọlọ́run tí ó tù la gbogbo ìtàn ṣeun wọ́n padà tún di nǹkan àbànújẹ́ nígbà wọn bá lé ránṣẹ́ láìpẹ́ láì jìnnà tó nítorí di eléyìí ká gbìyànjú láti jẹ́ pé amójútó ní tí ó wúlò tẹ́sí mú wa kìí ṣe àwọn nǹkan kan tó kọ́ làjú rọ́ eh, làjú òde ìwòyí kan mú wa láàgbé eh, sister night nígbà bá rí sister night ó yẹ ká rí brother afternoon náà. <laughs> hello. alẹ́ sàmúlò. aleykum salaam wa rahmatulah ọkọ̀ ìyá tí ń pè o. Eh, ìpáyé láti ètò yìí ni. kí ni ìbéèrè yín. ìbéèrè tó afẹ́ béèrè afẹ́ béèrè nípa ọ̀rọ̀ ìgbẹ̀yìn ayé mm-hmm. wọ́n ní ẹnìkan pọ̀ tí wọ́n ń pè ní mọ̀sí jàjáàt ìjẹ́ mm-hmm. nìyẹn bọ̀ lóòótọ́ wọ́n tọ́ wọn bẹ̀rẹ̀ fún ayé pé àtẹ́sí ìta wọn padà ń fún ayé ìjọsìn àwọn kan wọ́n láwọn onígbàgbọ́ nípa ẹ̀ ẹ̀yẹ́ bá ṣàlàyé. ẹ̀yin wá ń kọ́ ẹ̀yin ń kọ́ tẹ̀ fi kan ẹ̀yin ń kọ́ sẹ́yìn gbàgbọ́ bá ní bí. hello hello ṣé ẹ̀yin gbà pé mọ̀síyìn ìdàjẹ́ ló ń bọ̀ àti pé ànábì ìsá náà ń bọ̀ náà agbàbẹ́ agbàbẹ́ táwọn kò gbà wá fi ara wa sáwọn kan. <laughs> nígbà tó ti gbàgbé owó ti tẹ́lẹ̀ nù. àkọ́kọ́ àti eh, ṣèdánilẹ́kọ̀ọ́ rẹpẹtẹ nípa àwọn àmì gbẹ̀yìn ìgbà àwọn àmì gbẹ̀ǹdàkìyà mọ̀gbọ́mọ̀sánbí náà láti ṣe ẹ lè wà kàn ẹ̀ bá ń bẹ̀. Hmm sọ òdodo ẹni pé Masihi Dajjal ń bọ̀ torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam ń ṣe kọ́ agbègbè gbàtà bá ṣe salat ká má sàlámà ṣáájú ká tó sábì ọlọ́run níbi àbúrò nǹkan mẹ́rin. Allahumma inni a'udhu bika min 'adhabi jahannam wa min 'adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min masihi Dajjal. kò ní dé kí nàá nàbì wá ní ká má sábì ọlọ́run níbi àbúrò rẹ̀ sí. so Masihi Dajjal òdodo ni yóò sì dé nínú àkọọ́lẹ̀ ọ̀nà ni pé yóò wà yóò fìtínà gbogbo ilé ayé ogójì ọjọ́ péré ni ó sì lò. so anabi sallallahu alaihi wasallam sì fi hàn wá pé tó bá dé ẹ̀yìn dídé rẹ̀ lànàbì Ìsá ọmọ Maryam alayhi salam ló náà sọ̀kalẹ̀ anabi Ìsá yóò wá sọ̀kalẹ̀ táàbì àǹlá màtúbọ̀à lẹ́nu tó pé yóò tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wasallam kò ní í wá ní wíwá pé wọ́n máa tẹ̀lé anabi sallallahu alaihi wasallam ló pin àwọn anabi tí Ìsá bá padà dé yóò wà níwọ ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alaihi wasallam ni àkọọ́lẹ̀ wa wà wípé ní ọ̀pọ̀ masihi dajjal tẹ́yìn bá wa sọ pé kò ní í wá anabi Ìsá ò ní í padà wá ṣé ẹ̀yin lẹ́ẹ̀ bá wa pa masihi dajjal tó bá dé ni àbí kí ni karambani gan rí anabi sallallahu alaihi sọ pé yẹn ń bọ̀ hadisi tó mú bíbọ̀ rẹ̀ tó mú wa ọ̀pọ̀ ó tó hadith tawatur. ọ̀pọ̀ ní pípọ̀ tó ṣe pé kò lè ṣeé ṣe kápá àwọn ẹni tó gbà wá wọn panu pọ̀ láti parọ́. bákan náà ayé alukur'an tó tọ́ka sí pé ń bọ̀ hmm. gbogbo ẹ̀ náà láti ṣàlàyé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ gẹ́dẹ́ so ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wa in min ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtihi wa yawmal qiyamati yakunu alayhim shahida àyà yìí ló tọ́ka sí pàǹdàbí Ìsá ń bọ̀. sàmọ́ tí èèyàn bá mọ nǹkan yẹn ọ̀sẹ̀nu rẹ̀ ń dédé síbi ìsìnkú àkàmà jánu àmà sọ̀sọ̀kúsọ tí ò ní tùmọ̀ ẹ̀sìn lélẹ́yìí kì í máa ṣeré ẹni tí ò ti mà nípa ẹ̀sìn kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kó fira rẹ̀ sí àyè ẹlẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ nítorí pé tó o bá lọ sọsọkúsọ nípa ẹ̀sìn tí wọ́n máa ń pa rẹ̀ yóò dìbà lẹ́jọ́ fún ọ. ọlọ́ni wa an taqulu ala Allahi ma la ta'lamun nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run tẹ̀yìn ọ̀mà nípa rẹ̀. Hmm. hello ìyá ó ti rí ẹ jẹ́ kí n béèrè ìbéèrè léyìí tí ìmáàmù bá ń ṣe sọ láti lọ́wọ́ tó wá ń ké sórọ̀ kan lọ lẹ́yìn tó ké sórọ̀ tó lè fa sáwọn ọmọ wọn kò lọ títí torí pé àyè ibi tí wọ́n ti dúró ṣe sọ láti yẹn kò fẹ̀ lọ títí ó wá ṣe àṣìṣe ṣé èèyàn lè fọwọ́ gan ife ó ti ṣàṣìṣe kí nǹkan ọ̀rá fọwọ́ tọ níwọ̀nba fẹ́rẹ́fẹ́. ìwà àṣìṣe o. pé ó ṣe àṣìṣe ó ṣe àṣìṣe nípa lórí súrọ̀ tó ń ké ó wá lọ sí súrọ̀ bòmí ṣé èèyàn lè fọwọ́. sọ ọwọ́ láfigun àbáwọ̀ kà á kàn tí kò máa ké fún <laughs> bóòlù ẹ̀yin ṣe mọ̀ kó ṣàṣìṣe ńgbà náà tẹ́ǹfẹ̀ ń tà ń pa. <laughs> kéwú tí ò ké dáadáa lẹ́yìn ọba ké. naam. ọ̀rà ẹja mú eléyìí. hello. hello ìyá eléyìí ò jáde o. zero nine zero five one six four five four three eight. hello. hello. hello. hello. hello òun náà tún ti já zero nine zero five one six four five four three eight àwa tí a bá ń gbọ́ lọ́nà tó jìn rere ẹ ká máa fi plus two three four sí yóò mọ̀ wọlé inṣàlá ẹ lọ́hùn. salaam aleykum. aleykum salaam ó kọ yín o. ẹ ṣe mo fẹ́ bèèrè lọ́wọ́. ó kọ yín àti bí ẹ ti ń pè é. Tàfíìs ló ń sọ̀rọ̀ láti òkè àràdà. Kí ni ìbéèrè yín pápápá? Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ìyàwó tó ti kọra wọn lẹ̀. Lọ́wọ́ hmm. di pé Ramadan ń bọ̀ tó ń bá wa parí rẹ̀. Tó ń lẹ́tọ̀ọ́ láti ṣe ìdílé lórí rẹ̀ àbí kò lẹ́tọ̀ọ́ láti ṣe ìdílé lórí rẹ̀. Ẹ jẹ́ ṣèyàn lé ní. Kíkọ́ lẹ̀ mélòó lẹ́kọ̀ọ́? Assalamu alaikum. Ah, omi ìdílé. Wàhálà ìkọ̀sọ̀lá. Wàhálà ìkọ̀sọ̀lá Abdulaziz ló sọ̀rọ̀ láti Ireland. Láti? Láti Ireland, láti Ireland. Náà kí ni ìbéèrè yín? Àti akí àwọn dọ́kítọ̀ akọ́gbọ́n tó bọ́ máa ṣe dáadáa fún ọ. Ẹ dákun mo fẹ́ bèèrè ẹni tó bá fẹ́ sèṣì yàm mm. tó ní jẹ́nàbà lára kí fájìrì tó wọlé nígbà tí fájìrì á wọlé kò tí ì ṣe ìmọ̀ra tó bá gbàwẹ̀ tó bá sèṣì yàm lọ́jọ́ yẹn tí ó máa ní àwẹ̀ ìbéèrè ẹlẹ́kejì ni pé ní tí èèyàn bá lo toothpaste ní ọ̀fọ̀nrán ọmọọ̀tàn ọ̀rọ̀ kan sí àwọn tí èèyàn sì ní àwọ̀ ẹ̀jọ́ yẹn. ìbéèrè ẹlẹ́kẹta tí èèyàn bá fẹ́ ṣe àdúrà fún àwọn tẹ́lẹ̀tẹ́ ìgbà àdúrà alùpùpù bára àbúlá àbí láṣíwájú náà tó bá ti tẹ́lẹ̀ àwọn grandparents ló lóye láti kékeré ṣé ìgbà àdúrà yẹn náà yẹn náà lè pàṣẹ fún àwọn grandparents rẹ pẹ̀lú àníyàn tó ní àṣà àgbà ẹ̀kọ́ àwọn grandparents yẹn alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó fẹ́ ṣe sùyàm tó pé ńgbà tó jí sí ayé sí báyà alifájàre ti yọ ó sì jí pẹ̀lú jánaba alifájàre ti yọ ọjẹsàrì tán ṣùgbọ́n jánaba ń bẹ lára rẹ̀ kọ̀ wá wẹ jánaba yìí kúrò lára àfi lẹ́yìn ìgbà tá alifájàre yọ eléyìí kò díyàn lọ́wọ́ láti ṣe sùyàm irú rẹ̀ àmà ṣẹlẹ̀ sanabi sallallahu alayhi wa sallam ńgbà tí èsì pé lẹ́yìn ìgbà tá alifájàre yọ ni jánaba tó ṣẹlẹ̀ sí wa jánábà ti ṣẹlẹ̀ sí wa kálífàjárì ó tó yọ á kàn wẹ̀ ni á wẹ̀ lẹ́yìn ìgbà kálífàjárì yọ á sì lọ sàṣùbà ṣùgbọ́n àti dàníyàn láti òru tẹ́lẹ̀ náà kò sí wàhálà. ẹni tó bá lo ọṣẹ ìfọyín ní ọ̀sán Ramadan sọ́ba ṣèyàmù rẹ̀ jẹ́ àbí ọ̀bàjẹ́ kò bá jẹ́ lópin ìgbà tẹ́ bá ti mọ̀nà tẹ́ fi lè di lọ́nà tí òfin ní rápáláwọ̀nà fún yín hmm. tí pákó táàrùn yẹn lọ́sàn-án rọ̀mọ́bọ́n kò sí tó burú bẹ̀ lópin ìgbà tó mi rẹ̀ bá ti wọ̀nà fún wa. wọ́n ní rọ̀bẹ́nà hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama sálẹ́mà ṣàdúrà bẹ́ẹ̀ fáwọn òbí wa kò sí tòbí mẹ́ọ̀ ẹ ṣàdúrà fáwọn ìyàwó yín àtàwọn ọmọ yín àtàwọn àrọ́mọdọ́mọ ọlọ́run bá mi kí àwọn òbí mi méjèèjì kí wọ́n ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi ẹ sọ pé Rabbighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumu al-hisab ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì àti àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ ọ̀gbẹ́ni al-qiyama sọ gbogbo orú àwọn àdúrà báyìí àmọ́ ṣe hmm. àwọn lè so igi kó fi máa dáná fún yàn ah, ṣé ebe yìí ń jẹun tẹ́lẹ̀ kìí ṣe pé ẹ gba ìyàwó padà nítorí Ramadan ẹ gbà padà nítorí pé ẹ ń fẹ́ kẹ́ ẹ tún jọ máa gbé lọ ọlọ́run sì fàlùbáríkà sí bíbẹ̀ ẹ̀yin papọ̀ so ṣùgbọ́n ẹ à ń béèrè lẹ́ẹ̀kan bọ́yá ẹ̀ gbọ́ wípé ẹ̀mí ló lẹ ti kọ́ lẹ̀ torí pé kìí ṣe gbogbo obìnrin náà la lè pa dá padà hmm. tí wọ́n á pé kíkọ́ lẹ̀ yọ̀kan lẹ́kọ̀ọ́ tó fi lọ a lè so igi padà kíkọ́ ọlẹ́ méjì ni a lè so igi padà àwọn kíkọ́ ọlẹ́ bá ti pé mẹ́ta a lè so igi padà máa o ó ti dèwọ́ láéláé àyàfi tóbìnrin yẹn bá lọ́kọ mi tọ́wọ́n àjọ gbégbégbégbégbégbé tọkọ kejì náà wà kọ́ ọlẹ́ tẹ tí wọn rìn pàdé ká ẹmọ ni wọn wà ẹmọ ni wọn náà wà ṣé ẹn ti kó nbí tó ń lọ yún tó ayé bá mọ bóyá tó ń bá ń wáyà o òun sì tún lè fi ọ padà lẹ́bàá tún fẹ́ ra yín padà lẹ́yìn ìgbà tọkọ mi ìbá kọ́ lẹ̀. so àmọ́ tó bá yẹ pé kò tí ì jọyọ̀ kan àbí méjì lọ ẹ lè so igi padà. sheikh èyàn ń ṣe sọláàtì lọ́wọ́ ọwá tí ọwá jẹ́ oníraka mẹ́rin ó ti wá ṣe raka méjì àkọ́kọ́ ọwá yẹ kó jókòó tàṣáùdù àkọ́kọ́ kò jókòó látàrí ìgbàgbé tó ṣe gbà tí ó lọ sí raka ẹlẹ́kẹta bó ṣe ń dìde báyìí orúnkún rẹ̀ àti ọwọ́ rẹ̀ ó ti kúrò ńlẹ̀tàn ṣùgbọ́n kó o ti gbogbo àdè sàn án kó dó lórí rákàlẹ̀ kẹta làwọn ọmọ wọn bá sọ pé subhanallah láti fi ran létí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó padà sí orí sojúdì yẹn ni ó padà sórí tàṣáhùdù láwọ̀kọ́ yẹn ni ó ṣe tàṣáhùdù láwọ̀kọ́ tán ó bá tún lọ sí rákàlẹ̀ kẹta ó ṣe ìkẹrin náà ó wá sálámà wọn á ní ẹ àníṣàn ìtàn kankan ni bóyá kọ́ bìlẹ̀ àbíbáàdì nǹkan nǹkan ọba ní kò sí kankan tí òun ọ̀sán pé ṣé eléyìí ó ṣe déédéé pẹ̀lú òfin ẹ̀sìn. àkọ́kọ́ nígbà tí èèyàn bá gbàgbé tẹ̀síáhùdà alákọ̀ọ́kọ́ tó sì ti gbéra kó ńlẹ̀ tán hmm. ńṣe lọ́yẹ̀ kọ́ máa lọ bẹ́ẹ̀ kọ́ máa ṣe rákà lẹ́ẹ̀kẹta ìṣòkò sẹ́lẹ̀kẹrin hmm. kọ́ wá ṣe tẹ̀síáhùd tó bá kú dẹ̀dẹ̀ tí ó sálámà kọ́ mọ́ sálámà kó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì hmm. lẹ́yìn rẹ̀ ni ó tó wá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi ibn Buhaina radiyallahu anhu torí rẹ̀ báwọn náà sì máa ṣe nù àmọ́rò ètò ṣẹlẹ̀ sí ìmáàmù yìí ní ìsinyìí báyìí tó tún á padà sí jókòó àṣìṣe ni pípadà sórí ìjókòó rẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbéra kó ńlẹ́ta torí ẹ̀ yóò forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà torí pé ìdìde kúrò ńlẹ̀ ìgbára kó ńlẹ̀ táwọn kó tó tún di kọ́ padà sí ìjókòó yàn àfikún ni nínú sọ̀dá hmm. látàrí ìgbàgbé yóò ṣe ìforí kanlẹ̀ lẹ́yìn sí sálámà so ìforí kan lélẹ́yìí kì í pẹ́ jù so gbàtẹ́ ti gbọ́ báyẹn forí kan lẹ́yìn kò sí wàhálà mẹ́. tó bá wá jẹ́ pé àti ìgbéra kò ńlẹ̀ àti múra àti ìgbéra kò ńlẹ̀ orúnkún ò tí kò ńlẹ̀ ọwọ́ ò tí kò ńlẹ̀ àjẹpá padà sí jòkó àwọn àṣetẹ̀ṣẹ́ hold eléyìí ni ò sí ń tọ́sẹ̀lẹ̀. Hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh alájí ọba ní látàfin aláàfin. kí ni ìbéèrè yín. mo ti ẹ̀sàdú àbá àbá ni ẹ̀mí ìlú ìfún. àmì. títí sóògùn tí ò láyé ò lè láàrin. àmì náà kún fẹ̀rẹ̀ kún. ìgbà náà ò ní kò lè rẹ̀ láíláí. àmì àmì. tí wọ́n ní tọ́ka bí tó ń jẹ wọn kéwú ní àyẹ́rí. آمين السلام عليكم وعليكم السلام ورحمة الله جزاكم الله خيرا جزاكم الله خيرا الله يسعدك آمين Hello Wa alaikum salam wa rahmatullahi ọkọ̀ ibi ajé ń pè yí o. Orúkọ mi, Muhammad Yusuf láti òkè abẹ́rẹ́ Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ní mọ́sálásí bá wà tí mo ti bo fáànù rẹ̀. Mhm. Bí àtìtì rẹ̀ ilẹ̀ lẹ́rẹ̀ náà, ṣe mhm. pé pẹ̀lú asán wà níbẹ̀. Tí a bá ti wọlé, ṣé a lè máa wọ bàtà wọ inú mọ́sálásí run láti tẹ òbí ẹni ni àbí àbọ̀ bàtà rẹ̀ sí ẹnu ọ̀nà? ẹ wọ bàtà láti ta ìpẹ́ àmọ́ ẹ má wọ bàtà láti tẹ ẹni ẹ má wọ bàtà láti tẹ ẹni torí pé bàtà tẹ ẹ wọ tẹ ẹ fi tẹ ẹni ẹ ń dọ̀tí ẹni nù tẹ́rọ ọlọ́nkan bá dúró lórí ẹni yẹn tó fi ṣe sọ̀lá ẹ̀ ń dọ̀tí aṣọ rẹ̀ nù. ẹ̀tọ́ wo wàá lẹ ní láti ṣe sábàbí kaṣọ ti ọ̀dọ́tì. ànábì sallallahu alaihi wasallam ó wọ bàtà wọ mọ́ṣáláṣí ó bàtà ṣe sọ̀lá ṣùgbọ́n báwọn mọ́ṣáláṣí rẹ̀ ń ṣe rí wọn ọ̀tẹ́ ní kankan sínú rẹ̀ hmm. ẹ̀yin náà kẹ́ ní nǹkó nu gbogbo mọ́ṣáláṣí yín pátá ẹ wà á máa fi bàtà ẹ fi máa ṣe sọ̀rẹ́ ẹ fi máa jókòó ẹ fi máa dìde hmm. ẹ yọ wà lẹ́sẹ̀ yín tẹ́ fi rúkú hmm. sunna anabi sallallahu alayhi wa àmọ́ pẹ̀lú pé ẹ wà á fi bà nǹkan jẹ́ ẹ fi dọ̀tí aṣọ àwọn èèyàn kò ṣe déédéé pẹ̀lú sunna. Àríkùn sọ́lọ́run rọ̀ṣùmùsùlẹ̀ ó pẹ̀lú ìgbẹ́ tí ń pè yí o. Orúkọ mi ní Lábùgbẹ́ni láti Òṣogbo. Láti Òṣogbo, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi pé ṣé obìnrin lè kọ̀rẹ́ ìṣèkọ̀ lórí ìrìn tó bá jẹ́ pàwọn méjìlì nìkan ní ọjọ́ ń kí wọn. Tọkọ wá sí ní ṣe ẹlẹ́kejì ní ṣe ṣé tọ́kùnrin ní láti máa jẹ kọ̀ǹkọ̀. Láti máa jẹ. Ó ti yẹ kọ̀ǹkọ̀. Ó sọ̀rọ̀. Obìnrin kó tún ọkọ ṣe tọkọ bá ṣàṣìṣe torí pọ́ bá àjọkọ rẹ̀ kọ̀tọ́ torí pọ́n nàbì sallallahu alayhi wa sallam ó fi yé wa wípé ọkùnrin ńláyé gbà nínú sọ̀láàtì láti sọ̀rọ̀ tán lómi sí man nabahu shay'un fi salatihi falyusabbih wa innama at-tasfihu lin-nisa. ànábì ní ẹni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nínú sọ̀láàtì rẹ̀ tọ́jú ọkùnrin kó subhanallah ànábì sì ń kéwú lọ nínú sọ̀láàtì ńjọ́ kan ó gbàgbé ńtọ́kàn ó fi bẹ́ẹ̀ ó fi parí sọ̀lá ìgbà tó wá parí ó ní alaysa fikum Ubay Ubay ibn Ka'b kò sí láàrin yín ni alaysa fikum rajulun rashid tí ó sẹ́nìkan nu yín tó gbọ́n ni so ìyẹn ni pé ọkùnrin rajulun ọkùnrin so obìnrin bá jẹ́ pé ń ṣe sọ̀lá tìlẹ́yìn èèyàn tó ń tìyìn bá ṣàṣìṣe kí ẹni pé kó o fi inú àtẹ́lẹwọ́ rẹ̀ gbá òdì àtẹ́lẹwọ́ rẹ̀ tó bá ti fi gbára wọn ó ti fi ṣàpèjúwe fún kọ́sàṣìṣe òun ní kálá ti ṣe rẹ̀ ọmọ àti ṣe rẹ̀ bí ọba máa tí ó kè má kó pé kó ló wọ̀ wá ó tó bá so eléyìí ìjọba àwọn àní tìtorí pọkọ mi ni lọ́wọ́ àmọ́ akákí sọkọ létí nù sọ̀lẹ́ hmm. ẹ jẹ́ mú ẹyọ kan sí i kàdìkàdì ẹ wọ́n ní sí kọ̀ǹkọ̀ náà pé ṣé. ahọ́n kọ̀ǹkọ̀ lábẹ́ òfin ọlọ́run ìwádìí fi hàn wá pé ọ̀pọ̀lọ́ ni wọ́n ń pè lédè lárúbáwá anábì sallallahu alaihi wasallam sì kọ̀ fún nínú àmì ntí ọ̀tọ̀ ká jẹ lábẹ́ òfin ọlọ́run ó ní gbogbo nǹkan sọ pé tẹ́ ẹ bá ti rí ẹ pa bí ejò ọ̀tọ̀ ká jẹ gbogbo nǹkan ní tẹ́ ẹ bá ti rí ẹ má pa ọ̀tọ̀ ká jẹ bí ọ̀pọ̀lọ arúgbó ló ṣe jẹ́ láàyè <laughs> ṣẹlẹ́yìn ìjọba ó ṣe jẹ́. ẹja ọjọ́ ti lọ ẹja dàdún bí lónìí ibi láti mọ̀ ṣẹnu owó ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kó wá fi san lẹ́sùn lórí láyé bí àtìlọ́jọ́ àgbóǹdẹ̀lẹ̀ kíyàmà ọgbọ́ pàtàkì lọ́wọ́ sheikh dr shafdin gbadebo ọ̀rọ̀jú tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimodina center tó ń bẹ ní kọ́kọ́ abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kùn ọ̀jọ̀ kan láti ìgbà ìwá ọgbọ́ pàtàkì lọ́wọ́ abu zainab àti afa nurudin tí wọ́n dìjọ kọ́ orin ìwà jazakumullahu khairan ọ̀làdùn níbo lólókọ̀